ojúmọ́ rẹ bọ́ba olùdarí ọmọ ọba nígboro ìbàdàn nílé olúyọ̀lé ọmọ ìjẹ̀gbín jẹ̀ karan ọmọ àbíkaran fọ́rin mú ìbàdàn májàmájà olókàrà wájú lárú àgbàlá ògúnmọ́lá ó dókòwá bẹ́ẹ̀ lòmíì lọ máa ń wọlé ó káàbọ̀ sílé bàbá rẹ olórí aládé ọba nílé ẹkùn sí ọmọ arúmọlẹ nílé pẹ̀lú àwọn akọni níbi tá a ti rọ̀ ńlẹ̀ níbi ojúmọ́ kí n mọ́ wá wọ́n ní bójúmọ́ bá mọ́ mọ́ wọ́n ní ká lọ béèrè lọ́wọ́ olótù pẹ̀lú àwọn akọni oòdùà ọbàtálá ọbàtásà takuntakun lóde nàìjíríà ọ̀rànpẹ̀ òun lè ná ọ̀kẹ́rẹ́ dìgbò akọni oúnjẹ gbégbé ọmọọba nígboro ìbàdàn orojú ayé bí ilé bàbá ẹ ló wà yìí níbi tá a ti rọ̀ ọ́lẹ̀ èrò abú ọmọ lọ́dọ̀kọ tẹ́rẹ́rẹ́ ọmọ lọ́dọ̀kọ tàràrà ebó ńlọ́sàn wéréke ńlọ́sàn wéréke ó dá ìkùnlé ọsílẹ̀ ó dá bàtà ìgbà tó dá ìkùnlé adọ́láwẹ̀ ó náà ló dòkun onípele ojú wọn gbọ́dọ̀ bù mú iná àbàjá wọn gbọ́dọ̀ bù ẹsẹ̀ ògèdèǹgbé onísọ̀bọ̀rọ̀ onímọ̀rẹ̀ náà gbẹ sọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọ tí ò ní kọ́là bó bá ń lọ sí amẹ́ríkà ní london ní philadelphia aeroplane rẹ ò ní forí sẹ́pọ́n ò ní kọ́lù yàn èèyàn náà ò ní kọ́lù wọ́ bàbá ọmọ nígboro ìbàdàn ilé bàbá rẹ ló wà yìí o ilé lórí adé ọba ìwàlẹ̀ ògún o ọmọ abogun rìn mo lè mi ò pérí ọba ògúnsì ọba lẹ́yìn òbá mo lè mi ò pérí ọba ọmọ balùfọ̀n ògúngbòdìrín mo lè mi ò pérí ọba ẹ̀ẹ́kùn jíńjà mo lè mi ò pérí ọba ìwàlẹ̀ o mi ò pérí ọba olúwa mo dúpẹ́ bẹ́lẹ́dùmarè ọba àjíkí ayé olúwa ti ń gbébi gíga sí ọmọ rúmọlẹ̀ òun lọ nírìsà olórí adé ọba tó fẹ́ kẹ́rí gbogbo ọmọ yorùbá lápapọ̀ tá bá sùn tá bá jí tá bá sùn tá bá dìde wọn á fi bà sílé Odùduwà torí pé lè bá bá wọn ní àròlé ń bẹ níbẹ̀ olóògùn ọmọ obìnrin ọmọ ọjà lẹ́kàn nígboro Ìbàdàn nílé olúyọ̀lé ọmọ ajẹ̀gbínjẹ̀ karahun ọmọ abìkarahun pórímù ìbàdàn májàmájà olókàrà wọ́júlẹ́rú ìlú òjò ìlú àìná olókùn kẹrùkẹrù lójú ogun olóko wọn lẹ́rú kí ìsara lé Ifẹ̀ wo bàbá ó káàbọ̀ sáàrin wa ilé bàbá rẹ ló wà yìí ìnìkan ò lé mi ọ́ bójúmọ́ bá mọ́ ọjọ́ kárí ayé wọ́n ní bójú mò bá mọ́mọ́ wọ́n ní kán lọ béèrè lọ́wọ́ olótùfẹ́ ìlú àwọn akọni níbi tá a ti rò ó lẹ̀ ìwà lògùn o ọmọ afọgúnrin ọmọ balùfọ̀n ògúngbòdìrín aláìmọ̀ràn ibẹ̀ náà la wà yìí àádọ́rùn ọdún ló lò lókè pẹ̀ láyé kójúmọ́ tó máa wá four hundred years ó náà la yìí kẹ́ ẹ wá pẹ́ kẹ́rin kése kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbó kẹ́ ẹ tẹ̀párìn kí sọmọ kó ti yán fún yín jẹ bí sọmọ yín bá ń jiná wọn ní fi ń ṣàwátì ẹ mọ bẹ ọbẹ níbẹ sí bẹ́ẹ̀ bá ń padà ẹ ní kọlù yẹn èèyàn náà ní kọlù yẹn bàbá mi ògbógbòdìrín ọba lùfàn aláyémọrẹ ó gbogbogbogbogbogbogbogbogbò bí olùgbogbo ti gbó ó lo four hundred years lókè pẹ̀ ní trump lọ́ọ̀nù ìsà òun náà rèé bàbá mi nìyá ẹ gòkè ẹ wọlé àjíǹdẹ̀lá kó jẹ́ igbó ọdún ọdún kan ní àrèmọ̀kà mo lè mi ò pé rí ọba tó tún ọba ẹ̀ẹ́kùn ọmọ níbi akéjì ọmọ àjíǹdẹ̀lá kó jẹ́ mo lè mi ò pé rí ẹba ẹ káàbọ̀ pẹ̀lú àwọn akọni gbogbo ẹ̀yin èèyàn tẹ̀tẹ̀ lé wọn wá síbẹ̀ òye ẹ padà àtàlàáfíà àtayọ̀ mọ́tò yín ò ní forí sẹ́pẹ́ ikú ò ní kẹ́jú mu yín lọ ọ̀tá máa ń wọlé. bẹ́ẹ̀ni ọ̀gá wa. ọjọ́ bá ti yẹ ọjọ́ kárí ayé wọ́n ní bójúmọ́ ọ̀bà mọ́mọ́ wọ́n ní ká lọ bèrè. CSO CSO CSO ẹ kújọ mẹ́ta ó ti pẹ́ o ẹ ti dà wá nù. Senator, that's space. That's space. Joseph Bísúrò, Senator ni. Ambassador sọ̀rọ̀ lọ́wọ́. Ambassador sọ̀rọ̀. Yürü Hello. Hello. Prove it, prove it. Alára ẹ̀ wọlé prove it ṣe. Báyìí fífọ etí ẹ̀ o. Alára rò